hard. Not one of them is worried. Ayé ń dògbò, ayé ń dògbò, ayé ń dògbò, My heart is heavy and so much tears in my eyes. Oh. Oh, smile, you wanna make me cry. Eh, mm-hmm. Instead of your deed to make me free, your greed is making me bleed. Ajá ti wẹ̀ the erosion, rọ́ṣọ́, èèwù rẹ̀ ń gùn yá I Ó ààyè ń dógbó sẹ́, ààyè ń their lips. Not one of them is worried. Other woods are losing their roots. Not one of them is worried. I am number. Oríṣiríṣi ló ṣe. nání nàní nání òun anílà nání torí ẹ̀ ni aṣẹ́gìtà mi ṣe nání ègbògi ẹ̀ I love whoever loves me I care for those who care for me kò sí nǹkan tí mi ò lè ṣe nítorí ìfẹ́. My name is Morenikeji and I am in love. All the trees are losing their leaves. Not one of them is worried the hardwoods are losing their roots. Not one of them is worried. Ayé ń dògbò. Ayé ń dògbò. Ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Baby. Yeah, darling. Because of your own smile, you wanna make me cry. Timo, what is going on? O ní pé ọ̀fun gbẹ pure water. Yes, darling, òótọ́ ni mo sọ pé ọ̀fun gbẹ mi. Bọ̀ nígbà tó tètè dé, Bọ́lá ti fún bottle water. Kọ́lọ́mù má kú jẹ́ pure water lórí bottle water. A padà sí ohun burúkú ni. A padà sí ohun burúkú. a padà sí ohun I'm scared. Don't be scared. Ṣorí nígbà mi ọ̀rọ̀ àlá tó ṣe máa ń rí nìyẹn. Àlá máa ń rí bẹ́ẹ̀ gbà mí. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀, àwa tá a mú pure water lónìí. Ọ̀yá àwa náà la ṣe máa padà mú bottle water tó bá dọ̀la lágbára Ọlọ́run. Wàrà ò sí lónìí ni bébì wàrà ṣì ń bọ̀ tó bá dọ̀la. Ìyí tó jẹ́ kókó ń bẹ̀ ni pé kò sí èèyàn kankan tó lè gbà ẹ́ lọ́wọ́ mi. Kò dẹ̀ sí èèyàn I know but Jimoh mi ò kàn okay don't lie to me lẹ́yìn mi ta ló tún fẹ́. mi ò ní ẹnìkankan tí mò ń fẹ́ ọlọ́run ọba tó ṣẹ̀dá èmi àti ẹ̀ mọ̀ pé you are the only person I love. kéjì ọmọ mi èmi náà ṣe ẹlẹ́rìí ọ̀rọ̀ Jímọ̀ níwájú ọlọ́run ọmọ yìí kò sọ̀rọ̀ obìnrin mi létí mi rí láyé àfiwọ́ nìkan. ó nífẹ̀ẹ́ rẹ o. No tí ìbá wa ṣe pé fẹ́ẹ́ nìwọ náà ní sí ṣé wàá rọrùn kírùwọ ọmọ tó dáa tó báyìí kó wá worú ilé ìtòpé rẹ̀ lọ́ọ́ ti yan kọ́ yọ fi ọ ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ ọgbà aláàmọ́ gọ alágọ́ tíyàn bá lálà kò túmọ̀ sí pé bí ó ti rí nu. owó tẹ jẹ mú mi lọ ni kí wọn gbà sá. ọmọ ìyá kádíjá. bẹ́ẹ̀ ni sá. bàbá mi ẹ tí ì fún ní three hundred owó gàrí tájọ ni. jimá bẹ́ẹ̀ wọn náà mú kó fún ọ kó fi wọ ọkọ̀. Mm-hmm. ṣé kò ṣe pé ẹ tún fẹ́ sọ pé kí n tún padà wá again ẹlẹ́kẹta tí mò ń padà wá lélẹ́yìí o. bẹ́ẹ̀ náà ni. màá tún padà wá ok nǹkan tó máa ṣẹlẹ̀ lè mọ́ mi ni kí n sọ fún yín pé iṣẹ́ tó ti mú yín bí ẹ̀jẹ̀ yẹn kẹ́ ẹ má gbé wá sí ṣọ́ọ̀bù wa mọ́ o ẹ má gbé wá mọ́ o ṣé ti gbọ́ ẹ̀yin oníṣẹ́. Abang, baby. bèbè. bàbá mi yẹn inú nǹkan tí mi àti ń jọ sọ nípa ẹ̀ máa ti san three hundred naira yẹn owó níbi mi àti ń ṣe jọ sọ̀rọ̀ three hundred naira ẹ tún mú ẹ tún kó fún mi pé kí n fi wọ mọ́tò ẹ̀ dẹ̀ ti jẹ́ nfẹ́ sẹ́yìn. kí ló dé òbí bàbá mi ṣeré mọ́ three hundred naira ìgbọ́n mi mọ bí bàbá mi ṣe ṣe ó yẹ kíyàn tiẹ̀ ti sanwó yẹn kó ti kúrò níbẹ̀ kó tó di pé mi tún máa máa ṣẹjọ ìrà wá dúró ọ̀rọ̀ tọmọ yẹn sọ. tí wàá bàbá mi ló fà. bá a ti wáyé bá a máa rí bẹ́ẹ̀ gangan là ń yé. bá a ti wáyé bá a máa rí. irú àìsàn wo lélẹ́yìn báyìí. Oh bá kọ́ni bá wà kàjíkà. Ẹ̀rọ ìdáhùn ìṣòro náà. ní mi o àdúgbò ara ní mi o máa bọ̀ lé o. tí kò bá ń ṣe wọ hmm. má sọ̀rọ̀ burúkú sí bọ̀bọ̀ yẹn ah, ah. he's a very stupid man. o ní láti sọ̀rọ̀ sí dálé mo ti sọ fún mi pé tọkùnrin bá toast ẹ tí ẹni kò kọ sọ pé no. no ṣó fẹ́ sọ fún mi pé èèyàn kan wà lájùgbé tí kò mọ̀ pé mi àti ẹ̀ ń fẹ́ra ni. of course everybody ló mọ̀ náà but ó yẹ kó mọ̀ kọ́rin ẹlòmíì wọ́n sì máa fẹ́ try luck wọn. so why is it to steal someone else's <laughs> girl. nǹkan tó ra ṣe fún yín náà ló dà. Ah. <laughs> pẹ̀lú tó ní pípọ̀ ló tún ti la ilé mi yẹ. of course. Ah. èmi ò máa jealous ó kàn jẹ́ pé nǹkan tó ń pè yín ládùúgbò òun gangan lẹ̀ ń jẹ́. kí ló ń pè wá. <laughs> wọ́n ní pé tí ìgbín tiyín bọ̀dájímọ̀ bá fà ìkarahun tí wọ́n á tẹ̀lé. Eh. Ah. I like it. I like that name. It's fine. You like it? Yes. We like it. <laughs> We like it. <laughs> Ah, ah. ìfẹ́ tí mo ní sí ẹ ṣe fẹ́ tán. rárá rárá o ìfẹ́ tí mo ní sí ẹ ṣe fẹ́ o. báwo ni mọ̀rẹ́ni kejì kí ló dé tó ṣe máa ń ṣe báyìí ládùúrú ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ní gbogbo ìgbà yìí mo sọ fún yín pé mo nífẹ̀ẹ́ mo fẹ́ tọ́jú ẹ mi ò ṣe lérè mọ̀rẹ́ni kejì èmi náà dẹ̀ ló wá ń wo báyìí ládùúrú ọ̀rọ̀ tí mo sọ. Mm-mm. Honey, you now put me in this song. Sorry, I'm sorry, baby. I'm trying not to get back. Oh, yeah, let's go. Yeah, let's go, baby. Who is this? Into Mamba Montigern. Wow. Eh, so sorry. nítorí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí àìfẹ́ tí ó lábàwọ́n lóhùn sólólùfẹ́ mi e, ìfẹ́ ìfẹ́ òjò e, e. ìfẹ́ ti rọ̀ lé wa lórí òtútù. ah dípò má jẹ́ kí n parọ́ tán ẹ̀ àìsílẹ̀ ẹ̀ yìí ó dàdàkúdà sílẹ̀ gidi gan-an ni. kódà kò ń ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ lásán ó tún farú dùrùdù nítorí pé mo mọ̀ pé dípò ọ̀rẹ́ mi ìwọ tí mo mọ̀ dáadáa dáadáa dáadáa tó bá jẹ́ pò wá ń lè ní wà á ti pa ọmọ twenty láàrin ọ̀sẹ̀ kan. kò lè rárí báyẹn o kí ló dé. ọ̀nà báwo ló ṣe wá rí. kò lè tó yẹn o àmọ́ bàbá yín ti wá dé báyìí lélẹ́yìí tí mo dé yìí. bàbá o. kọ́lọ́mọ gbọ́mọ ẹ̀ ni o ẹ̀ eh, but sórí irú àwọn ọmọ tó fún mi the last time tí mo wá yẹn jọ ṣe mo lè rú wọn léènì o lálẹ́. ọ̀rẹ́ má sọ̀rọ̀ jìnnà ṣó mọ̀ pé last time tó wá yẹn ṣó mọ̀ pé ọmọ mẹ́ta bíi mẹ́rin ni mo fún ẹ àmọ́ lọ́wọ́ tí mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ọmọ kan péré ni mo máa fún ẹ ṣó mọ̀ pé nígbà míì quality máa ń dájú quantity lọ. ọ̀rẹ́ mi kan ní ọmọ dùn ọmọ yẹn dùn láti orí dé ìkànnà ẹsẹ̀ ọmọ lọmọ yẹn lóòótọ́ mo ti kọ́nu ìfẹ́ sí rí o àmọ́ kò gbà fún mi èmi dẹ̀ mọ̀ pé tó bá rí yé ẹ ó máa gbà fún ẹ kò sí nǹkan tó lè fi kún ọ̀rẹ́ mi mo rẹ́ni kejì lórúkọ ẹ ṣó wá rí ọmọ bàbá aláàgọ kan ló ń tẹ̀lé. bàbá aláàgọ. tó bá yọ ọmọ rẹ irun gbọn báyìí. ọ̀rẹ́ ẹ̀ gan àmọ́ àfàì mi ìmọ̀ ìyàtọ̀ náà àti Saddam Hussein wàláì tàláì. ẹ fẹ́mi láàgọ ẹ jọ ń torí ọ lọ. máa fún mi ìgbà mímu. tí ó bá rí wòye sọ wà láàánú o. kí ló sọ. mo ti gbọ́. kí ló sọ. ṣé mo fún ẹ lọ́fọ̀ọ́ rí ni. mo ti gbọ́. ó yẹ kó mọ̀ náà àtẹ nọ́mbà ẹ̀ síbẹ̀ ń sìn. ajá ti wẹ̀ wẹ̀ dìyẹ rọ́ṣọ́ ewúrẹ́ ń ọ̀dà sọ fún mọ́mí rẹ pé pẹ̀lú ògo ọlọ́run yìí ṣe dáadáa this time. ok bàbá ìjọ wo ni kí n padà wá. títí ìrọ̀lẹ́ ọ̀la kan wá gbà. ok sà ó dà wọ̀ sà. ẹ wò bàbá ó ti sọ ìṣòro tiẹ̀ o ó ti lọ o ìṣòro tèmi le ju tí ó wà nílẹ̀ o ẹ wò aago tí ó wà lọ́wọ́ yín àbúṣà ń ṣẹ́jú ni o ọ̀rọ̀ ẹ ti sú mi ẹ bá mi ṣe ni o ọ̀rọ̀ ẹ ti sú mi o. ẹ wo làmùnà bí ni ọyọ gan-an ngbà tí wọn náà ṣaago rẹ dẹja tí ń lúwẹ̀ nú omi ọmọ àgọ ojú omi àmọ́ kò kúkú burú tágo ti yàn bàbá jẹ bó ni bàbá ó ṣe rọwọ́ mú rẹ nu. bàbá báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà bàbá ṣé ó pọ̀jù kí n di aago wẹ̀ lókun ni ṣé ó pọ̀jù kí n di aago mi mọ́wọ́ kí n wẹ̀ lókun ni bẹ́ẹ̀ ṣé ń wọ aago mi water restoration laago tẹ́ ń wò yìí o. irú aago eléyìí. water restoration ni ọ̀dà náà yìnbọn ṣe yóò ṣe. Ah, àǹdé Jímọ̀. ẹ jẹ́ ń padà wá nínú yẹn. àǹdé ṣàlàáfíà ni bóun níbi tó lọ. ẹ wo bàbá mi ibi tí mo lọ kò ṣe jọmjọm rárá o. Ọlọ́run owó tó yẹ kí n tún fi jẹun ni mo tún fi wọ mọ́tò káàkiri ó ti sú mi. àǹdé ìlọ́kọ́ ọmọ rẹ̀ lù oníṣẹ́ kó ọmọ àjọba ló lélẹ̀ ọ̀tún lọ̀kọ́ mu múdà tó délé òsì lọ̀kọ́ mu múdà tó dẹ̀rọ̀ àárín agbede méjì lọ̀kọ́ mu múdà mọ ibi hàn lórí tantantan má ronú mọ́jọ oṣù ọ ó tó tẹra mọ́ gbìyànjú ni. ṣùgbọ́n bàbá mi ìgbìyànjú tó bá ti ń pọ̀ jù téèyàn tètè rẹ́ sí i ó máa ń súyàn bàbá mi ìṣe làwọn tó ń lówó ń lówó sí i kí ló dé tó tó wá jẹ́ pàwọ́ tá a tún náà ṣe là ń kùsẹ̀ sí i. dìímọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ sọ lọ́hùn mọ́ bàbá mi ẹ̀yin náà lè máa ń sọ pé orí ọlọ́lá lórí mi orí ọlọ́lá lórí mi bàbá mi kórìí mi tètè là kórìí ọlọ́lá má pè mí ránṣẹ́. Jímọ̀ orí ọlọ́lá lórí rẹ. kórìí mi tètè là. yọ̀ọ̀la sùúrù tó lọ́jọ́ ẹnìkan mú ti. ṣé sùúrù fọlọ́hún tá a bá ń bẹ lọ́hún náà á tún máa ṣe sùúrù ṣọ ọlọ́run ló dá gbogbo wa ọlọ́run tó sì dá wa ńkọ́ orí ọ̀tọ̀ọ̀tọ̀ la mú wáyé àmọ́ kò gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa ṣọ́hùn gbọ́. ó ti gbọ́n nǹkan tó sọ bàbá mi. gàrí díẹ̀ kù nù lé o. bàbá mi ṣé mo lè rí two thousand lọ́wọ́ yín. two thousand. mo mo ti fẹ́ rí yùn láti ìdajì tí mo ti jókòó sí yìí bóyá mo pa five hundred òṣò lọ́ọ̀mì láti ìdajì tí mo jókòó ń bí ìhìn pawó tó tó báwọn. kẹ̀dẹ̀ máa wò bàbá mi mo rẹ́ni kejì ló fẹ́ lówó yìí òun ló nílò two thousand naira ó ṣàyẹ kí mi náà tiẹ̀ máa ṣe bí ọkọ ìyàwó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. kejì ni ó lò. kejì ni. ó yẹ kí n bọ orí yá ó yẹ kí n bọ orí yá ọmọ gan má jókòó má dìde kò ní ìwé. mà ń bọ̀. ló wà lè fẹ́ wá wíyá lọ́ba yìí. Hello? Hi, my name is Oladipo. Whoa. Actually, how I got your number or where I got your number from does not matter. I mean, I can get your number from the social media or some friend close to you. What matters is I just, I just want to be your friend. hello hello hello ah <laughs> bó ṣe ròyìn ọmọ yìí pé ó ṣe ń ṣe náà ló ṣe ń ṣe. Ah. <laughs> àmọ́ èmi ti wá kẹsẹ̀ bodò yìí o màá dẹ̀ make sure pé màá wẹ òkun ẹja mi ò ní gbà o. Ah. ẹ̀wọ̀n ẹ fi ọgbẹ́ dúdú sílẹ̀ ìtọ́sẹ̀ kókó ni pé kí ọlọ́run fún yín ní àlàáfíà. ìyẹn làdúrà tiwa. gbogbo tó tira wáyé. tó ní kí n máa lò fún kọ́ yẹn òun lè lé ìtura yìí mo mọ̀ pé ara mi àyà mo ṣe ọkọ mi ara mi nínú èèyàn mo máa ṣì kẹ́ ẹ̀yìn náà mo máa tọ́jú yín. Then, then, bómi ìdòjà wọn bẹ́ẹ̀ ni pé wọn kì í rán wọn sùn lọ́rùn. And that's my only problem. And do this to me. Come on, darling. For rẹ balẹ̀. Ìkọ́ni tí kò bá tún ti ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn kò kí n jẹ́ kí n of course. But pẹ̀lú àwọn oògùn ìlágbára Ọlọ́run changes máa wà, okay? For real. For real. Mo If I lé jẹ́ kí n lọ fara lélẹ̀. But why? pa máa rí bẹ́ẹ̀ gangan là ń yé. bá ti wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí. èèyàn orílẹ̀ ẹlẹ́jọ́ bá ti wáyé pa gangan là ń bí o sọ pé o lọ ibo ló ti wá lọ́wọ́ tó fi wọn kọ. dalẹ̀ ń jẹ́ ká fi yẹn sílẹ̀ èyí tó ṣe kókó ni pé kí oògùn tí mo ra fún wọn kó bá wọn lára mu kó ṣiṣẹ́. Hmm? ṣé wọ́n sọ wìtí. Hmm, I miss you a little bit. miss you more èmi miss ẹ gan-an <laughs> ṣé wàá jẹ́ ká jọ lọ sùn for tonight. ìfẹ́ tí mo ní sí ẹ ẹ ṣe fẹ́ owó. ìfẹ́ tí mo ní sí ẹ ẹ ṣe fẹ́ tán. ìfẹ́ tí mo ní sí ẹ ẹ ṣe fẹ́ owó. kele ìfẹ́ tí mo ní sí ẹ ẹ ṣe fẹ́ tán. bíná banjo. bàbá mi ti your friend again. ìwọ náà ṣàrí pé mo ń pọ̀ rẹ̀ mi ẹ̀kọ́ I want to do something. I want to do something too. kejì. sá ẹ kàn sá. àǹdí ó sì á lọ lọ lọ ò dàbọ̀. ọ̀dọ̀ àwọn kejì náà ni mo lọ. Hmm, ọ̀dà àbò ti dé ìwọ náà mò ń dúró dè kọ́ dé mo fẹ́ sáré dọ́dọ̀ bàbá sàmọ́dì. ah àwọn fẹ́ fi lélẹ̀ ni mo ṣe dúró dé ọ. tó tọ́jú kejì o kejì ọmọ gbogbo a. bàbá mi má pẹ́ o. àdẹ́sọ́ ti jẹun. máyà mo ti jẹun mo ti jẹun. àwọn àgbà mm-hmm. bàbá mi. Mm-hmm. òtútù ìfẹ́ ló mú yìí ìfẹ́ tí mo ní sí ẹ ẹ ṣe fẹ́ owó. I did not want it from back first. Ah, there we go. I did from front first. Mommy, was sí yàtọ̀ rárá o. sí ìyàtọ̀ ẹ pẹ̀lẹ́ mà. mọ mi ṣé kò ṣe pé à ń fi oògùn ẹ̀tẹ́ wo làpálàpá báyìí. kí ló dé tó sọ bẹ́ẹ̀. ẹ wò ó self medication tá a ṣe ti tó èmi ìbá sọ pé kí ẹ lọ sí hospital. Ah, hospital. ẹ má kọ̀ ha gbogbo àwọn oògùn tí mo kọ fún yín kò sí ìtẹ̀ra ń bẹ̀ èyí tẹ́ tó wàrà olówó pọ̀ kulẹ̀ rà mọ́mì mo mọ̀ pé torí owó lẹ̀ ṣe fẹ́ lọ sọ́sìpítù. nurse bíi pé ìwọ náà wọlé mo ti gbé standing fàánù àtà ìwọ̀n bówó tó san fún mi lórí ẹ̀ ṣe ni mo dá sí méjì mo fìlà jíra oúnjẹ sílé mo fìlà jíra oògùn díẹ̀ torí kí n má bàa máa lo oògùn sínú òfúfú ibi kò síbi tí mo ti fẹ́ lówó ó mo tiẹ̀ tún mú ẹ̀kọ́ gbà mo dá ṣúgà díẹ̀ sí mo wá fún ọsàn ẹ̀wẹ́ sínú ẹ̀ mo tún láyẹn nítorí ikọ́ mi. mọ́mi èmi kọ́ ni mo prescribe yẹn fún yín o tó bá ṣẹlẹ̀ má dárúkọ mi o ah, ah. epo pupa àti ṣúgà papọ̀. mọ́mi ẹ̀ wò ó. lẹ́pẹ̀rọ. ẹ gba two thousand naira yìí ilé ìyá àti ìṣiṣẹ́ kọ̀ọ̀kan. two thousand. ha two thousand ní ṣe nǹkan púpọ̀ ni ó ṣe two thousand tọ̀tọ̀ntán ẹ dákúláì ṣé ìṣòro ìyá rẹ lọ mú. ọ̀ rárá o bọ̀dá Jímọ̀ ló sọ fún mi pé. Pe owó pọ̀ lọ́wọ́ yín kódà wọ́n ní ẹ̀ tí ì jẹun látànà. àti ìjẹun. àtìgbà ni mo ti bẹ̀rẹ̀ sí ní wá owó tó fi pé two thousand naira. ọ̀ṣẹ́gun ọlọ́run ọlọ́run rẹ̀ lọ́wọ́. ó gbà lọ́wọ́ kí ni í ṣe ọ́ ìlànà yóò dáa fún ọ ní tọrọ jù láyé rẹ ọ ní dáhùn ẹbí alẹ́ ẹbí ọ̀sán ẹbí àwòrán ò ní pa ọ àwọn òbí rẹ̀ ní ìdílé rẹ̀. àbórí ọlọ́run ṣàwọ̀ àbáyé ọlọ́run ti ṣe àárẹ̀ ọlọ́run ṣe abẹ́. inú mi dùn ni. mi jẹ́ kí ìyàwó gbèsè tá a jẹ kúrò ń bẹ̀. ìwọ ló mọ owó tá a fi san gbèsè dání kó tún lóore tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ lé. àìsàn tí ó gbóògùn ni àìlówólọ́wọ́ owó náà dẹ̀ ló gún ẹ̀ kejì tó bá jẹ́ wípé owó wà ní tí mo fi dẹ́ra mi mọ́lé tára ni mí yìí máa lọ sílẹ̀ kó sán ara ni ọ̀tá mi bí mo ti ṣe dẹ́ra mi mọ́lé yìí mọ́mí ẹ wò ẹ má wọ̀rì kò sí nǹkan tó máa ṣe yín lágbára lọ́wọ́ ọlọ́run lóòótọ́ àlówó àmọ́ a ní ọlọ́run ẹni tó bá dẹ̀ ní ọlọ́run ó ní ohun gbogbo èdè tí bàbá nǹkan tẹ máa ń sọ gẹ́gẹ́ bí orúkọ wa bá òkú iṣẹ́ ò tán. ọjọ́ wo lorúkọ máa rò wá àfikún orúkọ tètè rò wá o ara mi ò yá òkèjì ara mi ò yá mò ń ṣọkọ akin torí ti ẹni ara ni ọ̀tá mi ara mi ò yá. wọ́n ní bí ṣe ò bá là ọmọ náà là ni o ìwọ gbọ́dọ̀ là o kejì ò gbọ́dọ̀ là o. mọ̀mí ẹ má wọ̀rẹ́ mo máa là máa lówó lọ́wọ́ lórúkọ jésù ẹ̀wọ̀n gbogbo pátá ni mo máa ṣe láti make sure pé mo lówó àmọ́ mi ò ní ṣe nǹkan tí ò dáa. ẹ má wọrí mo máa ra mọ́tò fún yín máa ra ilẹ̀ fún yín bọ́. There is a music on high to is ready to listen. ṣùgbọ́n oh, máa ká mi fi mọ́ sùn. bàwẹ̀ kó má bàa gbàwẹ̀ ọjọ́ ogbó ayé ń ṣáà.

because èmi mo ṣì máa fẹ́ ọmọ yẹn padà. ọ̀rẹ́ mi ò rò bẹ́ẹ̀. torí tó bá jẹ́ pé ọmọ yẹn máa ṣe ni á ti gbà fún ẹ látọjọ́ yìí mo sọ fún ẹ múná ọmọ yẹn stubborn ṣòro tí pé nǹkan tó ṣe fún mi last time yẹn nígbà tí mo kọnu sí i ọ̀rẹ́ ṣòmọ̀ kan tèmi rò ó dà pé ọmọ babaláàgó yẹn ti pé nǹkan jẹ fún. oògùn. yes. níbi tó lówó wà olówó ń doyè ológun ń doyè ta ló máa win èmi tí mo lówó ni máa fi owó ba ayé ẹ̀ kí ló ń ṣe é ó máa change gbogbo tọ̀tẹ̀ ó máa gbọ́ràn ó mọ̀ wo fún mi ládírẹ́sì ẹ jọ. mo ní àdírẹ́sì mo dẹ̀ máa fún ẹ ní àdírẹ́sì àmọ́ jẹ́ kí n wọ́n ní ahead ṣé o mọ̀ pọ́nmọ́ yìí lágídí gan-an ó stubborn ó ti prove ẹ fún mi ó dẹ̀ ti prove ẹ fún ọ kó má lọ jẹ́ pé wàá lọ máa tẹ́ bọ̀ ń èmi tẹ́ mi ò tẹ́ rí wo jẹ́ nsán fún ẹ o eégún ò ní ṣì léyà kan dáwọ́ bò kan nà bàbá kò sọ́nà bẹ́ẹ̀ yẹn lọ́ máa sọ. So àwọn efúnmi ládírẹ́sì. wọ́n ti wá sọ fẹ́ jẹ́ jẹ́ ṣé kí n text ẹsẹ̀ ni. text ẹsẹ̀ ni má lè gẹ́ back sí ẹ. Anytime I go inside mm. and I see things outside, I try to close my eyes and visualize what it is living in paradise. But anytime I'm inside with you, I don't need to close my eyes to visualize living in paradise. where would I rather be? Do you know why? Why? Because you are my paradise. Ah, interesting. But Ija Oluwa the poet. Hmm. Kò sí nǹkan tí ìfẹ́ ò lè sọ yọ̀dá. Hmm. mi.

you know what? What? Mọ́rẹ́nìkejì, tí ayé bá ń jẹ ayé, tí ayé ó bá tún jẹ ayé mọ́, mi ò fi ẹ́ sílẹ̀ nígbà kankan. I love you with all my heart. Excuse me, mommy. Mm. Hello, mommy. Hello. Nurse Bímpé ló ń sọ̀rọ̀. Hmm, it's mommy. Nurse Alpha. kí ló ṣẹlẹ̀. ẹ mo fẹ́ gbé wọn lọ sí hospital nsìn. hospital kẹ. ẹ máa pẹ́ hospital tó wà ní street wa náà ni mo máa gbé wọn lọ. hospital báwo. ejò ẹ máa pẹ́ o. ọlọ́run tóbi lọ́ba o èmi ò kí n pẹ́ bọ́ lára yàn náà kí n má purọ́ fún yín màmá ò bá ti kú no mi ò tọ́ láti dẹ́rù báyìí torí gbogbo self medications tẹ́ ti lò fún màmá ó ti cause a lot of damage. àwa náà mọ understand pé ìjọ dókítà torí Ọlọ́run ṣẹ́rí ẹ jẹ́ ká gbìyànjú ti sẹ́gbẹ́ wa èyí tó ṣe kókó ni pé báwo lára wọn. a dúpẹ́ pé Ọlọ́run ti bá a revive èmi màmá àmọ́ tún kù nìbọn rò. Ah, ó kù kẹ́ kí ló tó ẹ máa ní láti get injection kan tẹ máa lò fún màmá fún three months kí ara wọn ba lè yá gárágárá. three months. and injection ìdẹ̀kẹ̀rẹ̀ could cost nothing less than one fifty thousand naira. one fifty k. yes. So abẹ́rẹ́ yẹn for three months and one fifty k. Jojo, where am I gonna get that kind of money from? If I'm not mistaken, ẹnì kan ti clear bills yìí now. Bill? Yes. yes. Wait, may, may you're mixing things oh. up. My name is Moreni Keji. They call me Keji. Orúkọ tó wà lórí card mom sí mi is Mrs. Balko. And um, I have not paid any more. Or have you paid? Moon, Mr. Dipo. Dipo? Yes. Wọ́n ti náà wọ́n ready láti sanwó màmá injection to kù. Dipo cleared all the bills. Ben, Darling, who is Dipo? Ta ló ń Dipo? ó gbàdúrà kó má bàa gbàdúrà nítorí ọ̀la gbàwẹ̀ kó má bàa gbàwẹ̀ ọjọ́ ogbó ayé ń ṣàárẹ̀ olúwo sọ̀run nìkan ló lè wáyé sàn ayé ń dògbò ayé. ìwọ lọ ó ṣe máa wá jí mi báyìí jimọ ẹ̀wọ̀n rèé Ọlọ́run ẹ̀wọ̀n rèé o. dalẹ eh. eh? báwo ló ṣe ṣe gangan náà because ah. gbogbo nǹkan tó ń sọ fún mi lórí fóònù kò yé mi báwo ló ṣe ṣẹlẹ̀. kọ́sítọ́mà kan wá sínú ṣọ́ọ̀bù wọ́n á ra ọjà tó gbà tán wọ́n á ra ọjà tán wọ́n láwọn fẹ́ máa lọ wọ́n wá pé kí n jọ kí n bá wọn ṣẹ́ one thousand pé because àwọn fẹ́ fún àwọn tó máa ń gbé ẹ̀rọ àwọn aláàrù wọ́n bá fún mi ní one thousand wọ́n bá bá wọn ṣẹ́ sí two hundred naira báàrù ó tán ẹnìyẹn bá lọ few minutes later mo bá ní òkè kí n ṣe calculation nígbà tí mo máa débi save gbogbo owó ti lọ. two hundred thousand. mo dáràn. jimo kò dé sẹ́ni kankan tó wọnú ṣọ́ọ̀bù mi ìdẹ kúrò mi bọ́ta nínú ṣọ́ọ̀bù rárá rárá ìgbà tó ọgá mi máa ní ọgá mi ní kejì story. tí mo sọ mo ní mi sọ sítórì wọ́n ní sítórì dáadáa àdàbùdé mi sọ sítórì wọ́n ní ẹ̀wọ̀n rẹ̀ wájú mi bẹ́ẹ̀ náà dẹ́rùn rí i ànábọ̀ ni wọ́n ná fún ẹ yẹn. a ní wọn ò ná bọ̀ mo ṣẹ́wó ni. o understand nǹkan tí mò ń sọ ànábọ̀ ni wọ́n pe owó tó ṣe yẹn. owó tó ṣe ń mà yẹn òun ló kó gbogbo owó tó wà níbi tó kówó sí God God God God I have served you. darling ò ní ṣẹ̀wọ̀n lágbára lọ tó bá kàn án kó ṣẹ̀wọ̀n èmi ni mo máa ṣẹ̀wọ̀n. ọgbà ah, yóò ṣẹ̀wọ̀n ni ọgbà yóò ṣẹ̀wọ̀n ni. kí o mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ yìí fún dáàdì. ah èlò dáàdì làwọn dáàdì ò lè rí lè rí owó kankan tó pọ̀ jù but nǹkan tí dáàdì sọ pé a máa try láti lọ rí ọ̀gá ẹ̀ pa máa bẹ ọ̀gá ẹ̀. lọ́sọ̀dọ̀ ah. àwa lè máa mọ́ báyìí máa san díẹ̀ díẹ̀ maybe take it easy ó mọ̀ tó bá ń ṣe gbogbo ilé yìí kí fẹ́ kí n máa ṣe. mo ti kọ́kọ́ tó máa ṣe nǹkan máa wọ mí kọ́ máa wọ mí. baby take it easy. pẹ̀lú rí tèmi ti bàjẹ́ wọn. darling darling please don't do this to me. oh god i'm in trouble a máa bá ṣe máa wá owó. níṣẹ́ wo níṣẹ́ wo a máa máa yára darí o. My heart is heavy and so much tears in my eyes. Oh, mo má mọ̀ mi o mo ràn kejì má mọ̀ mi mi o má dẹ̀ jẹ́ kí n bínú sí ẹ o ah, ah, kí ló dé kí ló ń ṣe wọ ọmọ ìná tó jóye létí ikún etí ẹ ṣe lórí bí àpòlá ó tiẹ̀ fẹ́ fi gbọ́ nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ awù ṣé ò tiẹ̀ ṣàánú mi ni kéjì ṣe bẹ́ẹ̀ mi ni mo bí ẹ ẹ́ ṣé mo lè rí igbó nílẹ̀ kí wàá sọ fún ẹ wípé kò mórí le ni mo sọ fún ẹ wípé mi ò fẹ́ ọ̀rọ̀ oníjímọ̀dé yìí mo ní mi ò fẹ́ mọ́ àbí wàhálà wà ń bẹ́ẹ̀ ni. mọ̀mí inú ìgbọ́ nǹkan tí ń sọ ẹni kí n fi jímọ̀ sílẹ̀ torí pé kò lówó lọ́wọ́ kí wọ́n fẹ́ dípọ̀ toró lówó. mo rán kejì ó tó torí bẹ́ẹ̀ ni kejì ó tó torí ah ọmọ bàbá tá a níṣẹ́ wù ṣé ìwọ ti gbàgbé ni ó ó mọ iye oṣù tí mo fi ráàmù nílẹ̀ ń ni tó jẹ́ wípé àfi tí mi ò bá lanu báyìí ni mi ò ní pọ ẹ̀jẹ̀ ẹ́ gbogbo tí mo kàn rí pẹ̀lú Jímọ̀ ni wípé ẹ pẹ̀lẹ́ mà mọ́mí ẹ pẹ̀lẹ́ mà ọlọ́run á fún yín lálàáfíà mà ọlọ́run á mú yín lára dá mà bẹ́ẹ̀ ni má rọjú mọ́ mi kejì mo mọ tí mò ń sọ ọ̀tọ̀ lájò iṣẹ́ tájò ṣe ọ̀tọ̀ iṣẹ́ owó gangan gangan gangan òun ló gbé mi ró báyìí ah ah kí ló dé kí ló ń ṣe wọ́n mọ́ ẹ báyìí ẹni tí mo fẹ́ nìyẹn òun ló dé máa fẹ́ o òun ló máa fẹ́ o ṣé ìwọ ti gbàgbé ni àbí fọ́gọ́tì sọ̀sùn ẹ gbèsè tíbi iṣẹ́ ẹ náà ó sọ pé dípọ̀ yìí náà ràn wá lọ́wọ́ tó bá wa sán ni tí ìbáṣọpẹ́lọpẹ́ dípọ̀ ájò lásán ni Jímọ̀ fi hàn wá kì í ṣe dípọ̀ kò ló bá wa sọ gbèsè ni lọ sọ ara ẹ wò. mummy ẹ dúró mummy sọ nítorí pé dípò san gbèsè lè ṣe ní kí n fẹ́ tí mo lọ́ọ̀ sílẹ̀ kí n fẹ́ dípò. bẹ́ẹ̀ ó dẹ̀ tó torí ó tó torí o kéjì ó tó torí tí mo fẹ́ nìyẹn tó dẹ̀ máa fẹ́ nìyẹn. mọ mi lè láyé láyé àti lọ́run lọ́run mo lè mo lè fi jímọ̀ lẹ̀ that's the person I love. I love him. I love him. ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ wọn ní tí ọmọdé bá kọ náà lọ àgbà fìtàn balẹ̀ ni kejì ọjọ́ ọ̀tàn ẹ̀ tó fẹ́ gbọ́ lẹ́nu mi èmi gangan. rárá rárá o ìfẹ́ tí mo ní sí ẹ ṣe ìfẹ́ owó. ó ṣáàkì lọ́gbẹ́ ó tàbùrọ̀ lọ́fà wọ́n á dìde ọ̀pọ̀ gbẹ̀rù sókè ṣọ́ọ̀fẹ́ ló ń rọ ni. ó ti tọ́ ìfẹ́ dára bẹ́ẹ̀ ni ìfẹ́ sún wọn àmọ́ ìfẹ́ ò gbọ̀fẹ́ ẹ̀. ọ̀rọ̀ kejì nígbà tí bàbá ẹ̀ kú. ẹbí bàbá ẹ̀ lérí léka fún mi wọn láwọn àdúró tì mí ojú òní tì mí àwọn adírúndígba fún wa ṣe ni mi mọ̀ wípé òdì ọ̀rọ̀ ni wọ́n ń sọ fún mi. kẹ́jì mi ò rí ẹ̀dá ọlọ́run kankan mo sa gbogbo ipá tàbí àmọ́lé sàkọ́mọ ẹ̀ lè jẹ́ ènìyàn lórí ẹ̀ ọ̀run kẹ́jì àti jẹ́ àti mu ẹ̀ àti bó ṣe máa lọ síléèwé tó máa jẹ́ ènìyàn kẹ́jì mi ò lápò tí aṣọ ń lè. bẹ́ẹ̀ ni mi ní ti góòdì tí wọ́n bá ní kí ayé kà aṣọ tó wà nídìí èmi aṣọ tó wà nídìí èmi àbíkẹ́ títí di mo ti ṣe dúró tí mo sọ̀rọ̀ yìí ẹyọ mẹ́fà péré ni torí kò lè sanjọ́ fún mi ni kejì iṣẹ́ ni mo fi tó ẹ o. mo ti ní ní fifty five years tá a bá máa ka bí ọdún mẹ́ta sí máa pé sixty mọ̀rún kejì ìyá náà ni mo ṣe ń jẹ bẹ́ẹ̀ àgùntàn mi ò paṣọ ìṣẹ̀dá ọládípò wá dé wọn náà fẹ́ yọ mí kúrò nínú iṣẹ́ àtìyà wípé kí n tó dàgbà kí n tó dògbò ó ní kémi náà tiẹ̀ tọ́ ọlá kí n tọ́ ọ̀rọ̀ wò kí n mọ̀ pé ìyàtọ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló wà nínú iṣẹ́ àtúnṣe pẹ̀lú ọ̀rọ̀ àti ọ̀la kejì wá fa kíkọrí nítorí ìmọ̀tara ti ẹnìkan kejì kí ni mo ṣe fún ẹ mo kejì kí lè ṣe mí lọ́dún. ṣé bí wọ́n sọ tẹ́lẹ̀ pé mo yàn ká ló ṣe púpọ̀ ká kejì wọ́n ló fẹ́ ṣekú pa mí ti fẹ́ pa mí àmọ́. kejì tó bá pa mí tán má ṣèdárò lẹ́yìn mi o má dẹ̀ sọ wípé o fẹ́ wá sí etí sàárè mi o fẹ́ wá tọrọ dáríjì nítorí pé even in death mi ní dáríjì ẹ̀ nínú sàárè ń bẹ ègún dẹ̀ ni mo máa fi ẹ́ gbé ṣe tó bá ti wọ̀n o ṣeun. ewúrẹ́ ń gun ya ọlọ́run kan lọ̀rọ̀ tó wà lẹ́yìn o understanding ajá tó rí ni tó ń jó tẹ́lẹ̀. kó tó máa rí ni gbó èèyàn tó bá lọ́gbọ́n tó ní ìmọ̀ á mọ̀ pé nídìí ni. bí mo kejì ò ṣe gbé kọ́ mi yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní nǹkan kan no something is wrong somewhere yes something is wrong somewhere tí mo bá tún send message sí kò ní reply message mi. àìlówó lọ́wọ́ yìí téèyàn bá ti lówó lọ́wọ́ ó máa ń sọ̀yàn dá láì mọ̀ ṣe àìlówó lọ́wọ́ mi yìí nǹkan ni ni màá wáyé tó sì jẹ́ pé ọlọ́run sílẹ̀ ayé tèmi báyìí I swear to God ókè mi ò lówó lọ́wọ́ mo gbà fún ọlọ́run ọba pé màá dúró dásìkò mi mo tún wá ní ìfẹ́ tí mo believe pé òun ló kó ògójà. kí ló dé tí ìfẹ́ mi tún fẹ́ máa là mí lóògùn <laughs> kọ́nà má má gba ìfẹ́ mi kúrò ní ayé mi. ẹ jẹ́ má fi ìrònú ṣe ra yín léṣe ẹ má dá ọlọ́run lẹ́bi lórí ètò ayé yín ṣẹ́rí tí ọlọ́run bá mú èèyàn pàtàkì kúrò nínú ayé ẹ̀dá ó máa replace ẹ̀ pẹ̀lú èèyàn pàtàkì. ṣùgbọ́n èèyàn pàtàkì eléyìí kò sí èèyàn pàtàkì míì tó fẹ́ fi rọ́pò tó lè dàbí èèyàn pàtàkì eléyìí tó wà ní ayé mi. She's the most important person in my life and I want it like that. She is the one I love. She is my life. kọ́lọ́ má fi mi rọ́pò fún mi kọ́lọ́ ń fi eléyìí gangan lẹ̀ fún mi. àmọ́ tójú bá farabalẹ̀ á rí mú. Hmm? tójú bá farabalẹ̀ ó máa rí mú. excuse me please. Hmm. ìfẹ́ ìfẹ́ dùn lóòótọ́ àmọ́ tí kò bá sí owó lọ́wọ́ ó máa ń bu ìkorò sí ni. Ọládépọ̀ kù hmm. àtijọ́ taláyé ti dáyé irúbìnrin ní ìṣàkóhùn hmm. àmọ́ àwọn bàbá wa sọ wípé kò jẹ́ ìsinmi lobìnrin ń gbà fún un. àmọ́ ṣorí ẹni tó bá fẹ́ joyin inú àpáta kò ní kí ìsẹ́nu àáké o ó máa ń ìdàtí fún àdùkẹ́ ní táyìn kíní kan mo kàn fẹ́ bẹ́ẹ̀ fún un sórí gbogbo nǹkan tó bá rí láti sàkání ẹ̀ tí o bá fẹ́ máa kà bí ìwọ̀ sí bóyá nínú ìṣesí nu àbí ìwà sí àbí sọ̀rọ̀ sí ìfọ̀n náà bẹ́ẹ̀ má rí gẹ́gẹ́ bí ìwọ̀ sí ṣó ti gbọ́ mo rún un kéjì àdókè ọkọ mi ọmọ á ẹ nínú ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu ọjọ́ kan nínú mojú gi o ojú tó bá dẹ̀ farabalẹ̀ á rí mú ẹ jọ ọkọ mi fààyè gba dípò kò fún ní ààyè sórí tó bá ti fún láàyè with time wàá rí pé nǹkan tá a fẹ́ á ṣẹlẹ̀ láàrin méjèèjì. Hmm? ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì excuse me ẹ ṣe gan fẹ́ tó bá dẹ̀ ṣetán tó fẹ́ máa lọ kó bá mi kílé mo fọ́ náà sẹ́ ẹ ṣe mọ̀ pẹ̀lẹ́ bàbá ṣe kú tọ́jú keje you say all I've been asking for is just for you to love me back the way I love you. You need to give me time. KJ, I dedicated all my life thinking about you every day. My heart belongs to someone else. So I can't I can't just let it go like that. So please, you need that she's real for me, go. I beg of you. Please. I am sorry. I need to eat what life serves me. fìtínà inú lẹ́yìn ti pọ̀jù fún mi ìfẹ́ àkọ́kọ́ mi ò bá mi sọ̀rọ̀ mọ́ wọ́n bá mi jà lórí pé wọ́n ní pé àwọn fẹ́ kí n gbọ́ nǹkan táwọn sọ wọ́n ní pé tí àwọn bá kú sínú ìṣẹ́ àwọn ò ní ṣàdúrà fún mi títí táwọn máa fi dọ̀run wọ́n ní ìfẹ́ láìsí owó wọ́n ní ẹ̀tàn ni. ẹ̀tàn báwo mọ̀rẹ́ ní kejì ọ̀tọ̀ láyé ìfẹ́ ẹ̀ ọ̀tọ̀lá iye owó ìfẹ́ lè dá ilé ayé gbé láìsí owó àmọ́ owó lè dá ayé gbé láìsí ìfẹ́. rántí ìfẹ́ tó wà láàrin mi àti má torí owó kó wá lọ ṣẹ́rú owó mo ẹnì kejì mo pọ́ lè fi mí lẹ̀ ajá kì í lọ kó fi kólókó lọ́rùn ẹ̀ sílẹ̀ ìgbín ìdẹ̀ ní rájò kó fi lé sílẹ̀. You know how much I love you. You know how much I love you now. Please, má má lọ ṣerú owó. Stop! Stop! Stop! Jimo, stop it there. Stop. Tí mo bá ṣerú nítorí ìyá mi, kò pọ̀ jù. Torí ìyá mi náà ti ṣerú fún mi kí mi gbélé ayé. Ah. Tí mo bá ṣerú nítorí ọ̀run mi, kò tí pọ̀ jù torí ọlọ́run gan sọ wípé ẹni tó bá máa rí ojú rere òun kó múnú àwọn òbí ẹ̀ I'm so sorry. Maureen, could you please, please? I need to get this straight. Ṣé torí pé mi ò lówó lọ́wọ́ ló ṣe fẹ́ fi mí sílẹ̀? Okay, wait, let me tell you this. Bàbá mi sọ fún mi pé orí ọlọ́lá lórí mi. Wọ́n ní torí mi bá pẹ́ nílẹ̀ wọ́n ló máa padà dire rántí pé ibi tí ìfẹ́ bá wà lọ́lọ́run ń gbé please don't leave me tí mi àti ẹ bá continue pẹ̀lú ìfẹ́ wa mo máa lówó ibi tí ìfẹ́ bá wà lọ́lọ́run ń gbé please don't leave me I'll die. Jimoh I'm sorry. Baby I'll die. I am left with no option. You don't have to do this to me. Wait okay okay mo rẹ́ni kejì mo rẹ́ni kejì please. For now, okay. Darling. Darling, please beg of you please ọ̀nà tó pé kó sàlàfà ẹ̀rọ kankan múra ẹni kẹ́ntì. múra ẹni kẹ́ntì. bàtí wáyé múra ẹni kẹ́ntì múra ẹni kẹ́ntì. bẹ́ẹ̀ gangan là ń yé mbati wae fahari ekara lahuri yorùbá bóyá ni kéèjì. fèsì ọ̀rọ̀ So thank you so much. God bless you. You're welcome. Thank you very much. No problem. All right then. All right. All oh, right, darling. All right. Auntie Keji. Auntie Keji kò dá o. Listen, my darling. Ó dáa Alone, dáa. Ọlọ́run ló And sometimes you just have to do the wrong thing in the right place anyway Jimoh ńkọ́. bọ̀dá Jimoh ẹ wo orí ìrònú ni mo fi wọ́n lẹ̀ sí kí n tó kúrò nílé ẹkún yìí ni látàárọ̀ dalẹ́ ṣùgbọ́n ní pé tí ẹṣin bá dání èèyàn máa ń tún gan ni kò kí n ṣe bíi ti bọ̀dá Jimoh rárá. okay okay what what are what are you doing here. mo wá rí mánéjà ni mo wá ṣe wá síbí ni. okay okay. Anyway, I'll call you. Take care. ṣe wà òkè báwo lára yín. nǹkan kan ò ṣe mí nǹkan kan ò ṣe mí mo wà òkè. Okay uncle Jimoh. ẹ wà òkè o ẹ wo èmi rí àǹtí kejì tẹ bá rí bí àwọ̀ owó ṣe wọn lára wọn ọkọ wọn tó fẹ́ǹsì ń tọ́jú wọn gidi gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ torí ọlọ́run anything tó bá ti ní í ṣe pẹ̀lú rọ̀rọ̀ báyìí mi fẹ́ gbọ́ lásìkò ìpilẹ̀ṣẹ̀ tí nǹkan mi bá wà tó fẹ́ sọ sọ tọ́lọ́ mo fẹ́ wọnú ilé. ẹ wo uncle Jimoh she is doing fine ẹ̀yin kàn wá bíbá ẹ̀ ń ronú ẹ jẹ́ má fi ìrònú ṣe ra yín léṣe you need to move on with your life ṣẹ́rí kò sí nǹkan tọ́lọ́run lè ṣe o àmọ́ nǹkan tọ́lọ́run ò ní fẹ́ ṣe pọ̀ torí ìdí kan tàbí kejì ẹ wo ẹ má fìrònú ṣera yín léṣe. ẹ kúkú mọ̀ pé àti kékeré lèmi ti nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà mọ̀ gbogbo àwọn àdúgbò ló mọ̀ pé mo láìkì yín gidi gan èmi rò pé kẹ ìfẹ́ yẹn kẹ pàṣẹ ẹsẹ̀ mi kí n bá yín rìnrìn àjò ìfẹ́ tó ẹ ni máa ronú mọ́ ẹ má kú jí mọ́ ó mà ṣe o. gbàdúrà ẹ bá ń lọ straight back. the first building tẹ́ máa kọ́kọ́ rí ibẹ̀ ni o bọ̀ ẹ máa ṣe nǹkan kan fún mi ẹ má sọ pé mi mojú ìwé fún yín o ẹ jọ torí tọ lọ́hùn. trust me brother. ó ti yẹ yín ó yá all right. I think I'm in love with you. I just I just can't explain. oríṣiríṣi ló ready to listen. There is a music on heart, to who is ready to listen. Oh, badra, kó má badra gbàdúrà nítorí ọ̀la. Gbàwẹ̀ kó má bàa gbàwẹ̀ ọjọ́ ogbó. Ayé ń olu olúwo sọ̀run nìkan ló lè wáyé bo. What's wrong with you? Nothing. Like, I just, I just want you to know that I, I love you so much. dákò láì kó o jẹun pé bí bọ́ jẹun tínú rẹ le náà ló ń lokun lára lo òògùn. ẹ bàbá mi nǹkan kan ṣe mí nǹkan kan ṣe mí mọ́rẹ́ ní kejì ni mo fẹ́ rí. Ah! ọlọ́run òjòjò fẹ́ rèé o abẹ́ẹ̀ rí agbanilójú eékún ṣẹ̀jẹ̀ ah! bẹ́ẹ̀ ti kà lójú ojú òkùnkùn ní tẹni tó bá taná òṣèkà tó paná náà lójú ó tì mà wá fọwọ́ lágbára lójú báyìí tí ẹ gbàyàwó lọ́wọ́ ọmọ mi ọmọkùnrin ibi ọba wa ìwọ náà ọbọ lọhùn bẹ́ẹ̀ o ọbọ lọhùn bẹ́ẹ̀ o. bàbá mi ṣẹ́jọ́ ọmọkùnrin wa ni àbẹjọ́ ọlọ́run kí ló dé tí ọlọ́run dá wa táwa ò lówó lọ́wọ́ bàbá mi nígbà tí mo máa gbọ́njú mọ́ mo gbọ́njú mọ́ nínú iṣẹ́ náà ni èmi náà tún dàgbà sí nínú iṣẹ́ ẹ wo bàbá mi ọlọ́run gangan ló yẹ ká dá lẹ́bi jàre. àìdé àìdé ọlọ́run lẹ́bi ọlọ́run ló ṣe abótisíà ẹ̀yin ọgbọ́dọ̀ dọ́lọ́run lẹ́bi ó kúkú rí anígbò tá a wá yìí. àǹdé o ẹ̀mí ló gan-an ni mo fẹ́ ṣàlàyé fún ọ fúnra lára rẹ̀ wípé orí ọlọ́lá lórí tó mú wáyé. Ọ padà là náà ni ó lò wó sùúrù ni kò ṣe ó yà ń jẹun kó lè lóògùn. bàbá mi mi ò jẹ mi ò jẹ rárá. ó jẹ mọ farúgbó ara ni gbọ́ ọkọ tó lóò jẹun báyìí tó o bá da àìsàn síra rẹ lára jù lọ ó fojú sí tó o dá àìsàn And o. bàbá mi ẹ̀yin gangan lẹ fi tiyín kó bá tèmi bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ fi tiyín kó bá tèmi ẹ̀yin lẹ bí mi sínú ìṣẹ́ ẹ̀yin lẹ jẹ́ kími náà dàgbà kí n gbọ́njú mọ́ ṣẹ́ kími náà máa wá fi ṣẹ̀ ṣayọ̀ ìgbà wo lèmi náà sì ní bímọ sínú ìṣẹ́ báyìí ìgbà wo làwọn ọmọ tèmi náà ní máa fi ṣe ṣayọ̀ ẹnu orí ọlọ́lá ni mí orí ọlọ́lá ni mí ìgbà wo gan-an lórí ọlọ́lá mi fẹ́ dọ̀lọ́lá ẹ wo bàbá mi kálẹ̀ ẹ̀mọ́ ni ẹ bá ti má bí mi sáyé ẹ bá ti má bí mi sínú ogun wàhálà ayé yìí ẹ bá ti má bí mi sínú ìṣẹ́ tó ń tè lẹ́yìn náà bọ̀ tíṣẹ́ náà tó wá ran èmi náà ẹ wo bàbá mi inú mi ò dùn sí yín rárá inú mi ò dùn o torí iṣẹ́ yìí ti pọ̀ jù ẹ bá mi wá nǹkan ṣe sí. bá àgbàre ṣé ọ̀wá sàn jojú àgbàre lọ ọlọ́run ó sì fòṣè ta mí títí ó sì sì tó wá ọ̀rọ̀ mi èyí tí mo ráre láyé náà tó ó tó. Ah. àbá ṣe òṣòlẹ̀tọ̀ dájú a wà ewé àlùpà ìdá mẹ́sàn òkò àtàrí mẹ́sàn nǹkan ara ọkùnrin arúgbó tó bá ti pé àádọ́rin ọdún. me love. Only become the one we ìsápó, dídẹ̀ dídẹ̀ ní tọ́gẹ̀ẹ́dẹ̀ ìgbé ńláńlá ni màálù kẹ́ o Jimoh àǹdí ọmọ èmi àkàngbé kára ó dẹ̀ o kó tù ọ́ kọ́ ọ jẹun kó rí náà kó rí lò ọṣẹ ìkẹlẹ́dàá rẹ̀ òjò bọ́ lára mu kówó ńláńlá owó wálé kó o rájé jẹ kó o rí ná kó o rí lò ó eléyìí tí mo wí kọ́ ṣe bẹ́ẹ̀ ni o torí téyín iwájú bá géràn èrìgì ìsàlẹ̀ wọn gbà á bíná bá jó lóko mọ̀jàlá ó délé ṣòfòfò bákùkọ kàlàjà bá kọ láyé ẹlẹgbẹ́ rẹ̀ wọn gbà lọ́rùn o èyí tí mo wí kárọ̀ ọ̀rọ̀ mọ́ o alágbàwí ayé alágbàwí ọ̀run o. ọlọ́run èyí tí mo ṣe mọ́jọ́ ó bù mí lọ́wọ́ o wọ́n jẹ́ ń jẹ̀bi wọ́n ní káwọn ọ̀ràn tí ń bọ̀ lẹ́yìn ọba lè gbádùn àfi káwọ̀ ọ̀tá tò ní ìdọ́gbọ́n sí i ọlọ́run ìdùnnú ọmọ ṣáà ní ìdùnnú òbí dákun àǹdé o àǹdé Jímọ̀. ǹdẹ ǹdẹ ǹdẹ ǹdẹ ókè. wọ́n àti sọmi àìdè gbogbo ọ̀rọ̀ tó sọ sí mi pátá ìbínú sí ọ mo dáríjì ọ mo mọ̀ pé inú ló bí ọ tó fi sọ̀rọ̀ àròkàn ní sì ń ṣe ọ ńgbà èmi náà wàá ro gbogbo ọ̀rọ̀ ẹ̀ mo wá mú kan kejì mo tọ̀ àwọn àgbàlagbà lọ àwọn abọ́ṣẹ́ ìfún mi wípé kí n gbé fún ọkọ̀ òfin mi tó báyìí lè fi wẹ̀ lóru òní ìbáyìí àyípadà rere ọbọ̀ wà. Wow bàbá mi òru la wà. àwọn tí wọ́n gbé fún mi náà nà pé òru ní kọ́ wẹ̀ ẹ́ bí à ń gbà lọ́rùn gbà lọ́rùn tọ́ba ti wá ń wẹ̀ kọ́ ọmọ ṣàṣẹ. kí n máa ṣàṣẹ. irú orí wo mo kó o gbé wáyé. ẹnu orí ọlọ́lá lórí mi. tí ó bá ìdí wọ̀nyí ọ̀la ó ti rí. jimá mo ti bọ́ gbomi àti kàǹkàn ta wá ẹgbẹ́ kankan ọ̀wẹ́ ẹnì kankan gbọ́dọ̀ bọ́ ń bẹ́ o ṣọ́ǹgbọ́n tó o bá ti wá àwọn ìwọ ṣáà máa ń ṣàṣẹ kọ́ mọ́ ṣàṣẹ mọ́ gbàgbé o. ọlọ́run bá bá a máa rí bẹ́ẹ̀ gangan là ń yé bá a ti àṣẹ o àṣẹ o àṣẹ o. ibi orí ń lọ ẹsẹ̀ àdébẹ̀ orí ọlọ́lá ò ní sọ aláìlà jíjí tí mo jí mo ráwọn kò níṣẹ́ kó lọ rè bá ń kórè wálé mi. àwòkó tó bá ti ń bọ̀ kó ya gbogbo báńkì àgbáyé pátápátá owó ilẹ̀ yá àti tòkè òkun kó kó wá fọmọ mi àìndé o kọmọ mi ó lówó o kọmọ mi ó là kọmọ mi ó lù káyìndé ó o káyìndé ó o. akóláyé àkàlà wọn gbọ́dọ̀ ọmọ àdúrà ti gbà ah, lọ́wọ́ iṣẹ́ o. Ah, bàbá mi bàbá mi mo ti wẹ̀ ọ́ kí ló ṣe yín. Ah, kí ló ṣe yín bàbá mi. ẹ wo gbogbo bẹ́ẹ̀ ṣe ni kì í ṣàṣẹ ni mò ń ṣàṣẹ yàtọ̀ sí pé mi náà ṣàṣẹ mo ṣàtò ń ṣàdúrà ṣàdúrà mo ṣàṣẹ bàbá mi ṣé àyípadà máa dé. àwọn olówó gidi àjọ ọmọ ni àrètí ẹni mọ̀ sáà tí mo fi ṣe tí mo ṣe. kí ló ṣe bàbá mi. àdéhùn hmm? n táwọn òbí tèmi ò lè ṣe ni wọ́n ṣe fọ́mọ. ṣáájú owó fún ọ ẹsẹ̀ tí mo pé wá pé ń fọ ẹnì kankan fún mi lọ́ṣẹ̀ o àkáàtì oògùn kan bẹ lọ́ọ̀mì tipẹ́tipẹ́ èmi ni mo ṣàbò bí mo ṣe ọṣẹ fún ọ bàárà mi mo dúró. ìbátan máa ṣe wá bínú ẹ dáríjì mi pé mo sọ̀rọ̀ sí i ìfẹ́ ọmọ mi ìfẹ́ tiẹ̀ náà ló ń ṣe ẹni kọ́kọ́ fún mi lọ́ṣẹ́ o ojú mi wọ́n ṣùgbọ́n má ẹ̀mí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ là ó lu ojú ìpọ́n balẹ̀ ilé kó fọwọ́ gbálẹ̀ lé o ojú ò náà ó rò ó jẹun ọdẹ o ògbìnrin òṣùkú òṣùkú láyé rẹ o àdé o ọ̀sẹ̀ o òbínú o tọba ti wá bímọ ọ̀tọ́jú ọmọ rẹ dáadáa ọmọkùnrin tó rẹwà ni ọ obìnrin ọwọ́ wa tọba wa fẹ́ ẹgbẹ̀rún obìnrin.

There is a music on heart who is ready to listen. Oh, gbàdúrà kó má bàa gbàdúrà nítorí ọ̀la. Gbàwẹ̀ kó má bàa gbàwẹ̀ ọjọ́ ogbó. Ayé ń ṣàárẹ̀, olúwo sọ̀run nìkan ló lè wáyé sàn. Ayé òpó. welcome sir. ìwà àtẹ̀yẹ. welcome sir. welcome ọ̀gá. Bye. Ah, Thank you. Eh, if you need anything, man, I'm outside ghetto. You can call me. It's all right. I'll call you. Okay, sir. Thank you. Yes, sir. Yes, sir. <laughs> sir. <coughs> Sir, may I lock this girl? It's alright. right. Shut the door. Okay. <laughs> them is worry. kí ló dé tí mo pe nọ́mbà ìtọ́jú ó ló máa sẹ́ni káàtì mi ò sẹ́ni tó bá yẹ kó tẹ́ pọ́n fún. abẹ́ mi kàtọ́ give my card jàrà kó fún mi lówó mi. class na ṣe fi wọ́n yìí enter you ṣiṣẹ́ káàdì ọ̀gá wà lé ní. ẹ eh? ó ti kàn kàn sẹ́mi na everyday go dey do me good ọmọ fún mi lówó mi jọ. títorí káàdì ṣọ́ apá ọba yìí kì í digo àgọ́ send card to you na na na ma bá ẹ send ẹ. E. I no see I dey come back o. Oh. ma bá ẹ send ẹ e, ma I dey come back oh and so much yes in my eyes. Oh, tó bá rí káàdì sí abíyá fcm fi kú ni. Eh, mm-hmm. Instead of your greed to make me bleed, your greed is making me bleed. Hmm. Ọlọ́run ọba ọ ohun tí aláfẹ́ dá ṣé bóun náà láti dà yìí mo ní mo fẹ́ kọ́lé mo ti kọ́ mo ní mo fẹ́ ra mọ́tò mo dẹ̀ ti ní mo ní mo fẹ́ lówó lọ́wọ́ owó náà ti pọ̀ báyìí bàbá mi sọ kó tó kú ó ní ìṣẹ́ àti òṣì ó ló máa dohun ìgbàgbé nínú ayé mi ó rí bẹ́ẹ̀ bàbá mi ní àìbẹ́gbẹ́ pé àìbágbà mu wọn ló máa dàfẹ́ sẹ́yìn tí egungun fi ṣọ ó má rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n níṣe ni bàbá tèmi fi ra ìrọ́pò kémi lè dolówó ah, ọlọ́run bá ọ. irúfẹ́ bíi ti bàbá tèmi má ṣe wọ́n o ah! èrò tó bá ń lọ sójèèjì ẹ jíṣẹ́ mi fún bàbá mi ẹni mo nífẹ̀ẹ́ gidi gan-an ẹ sọ fún bàbá mi pé gbogbo ìgbà ni màá máa ṣèrántí ẹ ah! bàbá mi alára pé àkàndé bàbá mi a máa sọ̀rọ̀ bàbá mi a ní tíkan lójú wọ́n á ní ojú ò lè tẹ̀lé tó bá tanná láéláé òṣìkà tó bá paná lójú máa tì àti máa kìlọ̀ fákìlọ̀ ó di dandan ká máa kíbọ̀ fákìbọ̀ báyìí ọlọ́run oore kan ṣoṣo tó kù tí mo fẹ́ kó ṣe fún mi rè mo fẹ́ gba ìyàwó mi padà nítorí pé ìdí tí bàbá mi ṣe fi rẹ̀ lẹ́fún mi láti dolówó nìyẹn. ìfẹ́ tí mo ní sí ẹ ẹ ṣe fẹ́ tán. a ní mo mí ìnẹsẹ. kí ló mí. a ní mo ti fall in love pẹ̀lú ọmọ yẹn. dípò ìwọ sọ fún mi pé o ti fall in love pẹ̀lú mo rẹ́ ẹni kejì anyway nǹkan tèmi wá sọ fún ẹ ni pé kọ́ńtàkì tó wà láàrin ìwà tẹ ó yẹ kó ti tán ṣé bẹ́ẹ̀ ni àti ẹ̀ la mọ bí iṣẹ́ ìṣe wa àbí mi kọ́ ni mo gbé fún ẹni fáìnì ti jẹ́ṣẹ́ ọmọ yìí ó dẹ̀ ti jẹ́ṣẹ́ nìyẹn kí ló tó ṣe one waste time ó yẹ kó ti close case yìí náà. a ní mi ò kọ̀ lè fáìnì mo ti jẹ́ṣẹ́ bó mi ò kọ̀ lè fílẹ̀ bẹ́yẹn náà mi ò lè fílẹ̀ mo ti develop feelings fún. kí ló dé tó ṣe ń sọ̀rọ̀ báyìí ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu ara ẹ ṣé ìwọ ti gbàgbé pé ṣé tàṣìfẹ́ jẹ́ pọ̀ ni. sori anything tó bá wà láàrin wa tọmọ ibà stop ẹ báyìí. jẹ́ ǹsán kan fún mi mi ò lè stop ẹ lọ́wọ́ tí mo wà yìí tó bá mọ bó tiẹ̀ ṣe ń ṣe mí gan kò yé mi mọ́. Baby. ọ̀rẹ́ mi. Màá dẹ̀ tún máa rí ọ̀rẹ́ mi. Actually, um, Mọ́mí, lẹ́yìn ń béèrè lọ́wọ́ Dípọ̀pọ̀ ṣó ti parí contract pẹ̀lẹ́ mi. Ah, God almighty. Mọ́mí, àṣé àwọn people yìí set me up ni. Àṣé lẹ́yẹ ló rán Dípọ̀ nítorí pé mi ò gbà fún lẹ́yẹ láti fẹ́. So wọ́n á rán Dípọ̀ sí mi. Mọ́mí, ewu nǹkan tẹ kó mi sí. Ẹ wá jẹ́ kí èròǹgbà Dípọ̀ àti lẹ́yẹ ṣẹlẹ̀ mi lórí. mú bídí pọ̀ kò dẹ̀sẹ̀ ó ní lóòótọ́ ló ń sọ bẹ́ẹ̀. you can't even lie cause i it's what i know He can't lie. tọ́mọ ó sọ fún mi ó jẹ́ kó yé mi ó lè gba ìmọ̀ ni wọ ọkọ mi jẹ́ kí n fi kinní kan yẹ ṣé orí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló wà tó jẹ́ wípé ọkùnrin máa ń dẹnu fẹ́ kọ obìnrin nírò ń gbà wípé òun kàn fẹ́ bá ọmọbìnrin yẹn ní àjọṣepọ̀ láìsí jìnà ìfẹ́ níbẹ̀ tó dẹ̀ jẹ́ wípé at the end of the day ó máa wá ní àyípadà ọkàn tó máa wá pàpà fẹ́ ọmọbìnrin náà ṣé bídípọ̀ náà tá a sọ̀rọ̀ ẹ̀ tó ṣàṣìṣe yìí ó náà ti regret gbogbo nǹkan tó sọ àti actions ẹ̀ ṣé bọ́n náà ló sọ wípé ó ti yá ẹ pé kó fóun ní déètì wípé òun máa tẹ̀lé lọ sí registry. to hell with registry who is gonna go with, to registry with that animal mummy ẹ mọ̀ nǹkan tí mo go through nílé ìdípọ̀ ni ṣé nítorí pé mi ò wálé wá sọ. So? ṣé ní bí mo ṣe di ẹrú nítorí owó ni mọ́mí listen i am not doing again mọ́mí ẹ mo reason tí mo ṣe gbọ́ràn sí yín lẹ́nu ni torí pé mi ò fẹ́ tàpá sọ́run mi ni ni mo ṣe da ìrìn àjò mi but now let me just do what i wanna do mọ́mí please i am not interested. mọ́mí eldon. àdùkẹ́ mo rò kejì. ìfẹ́ tí mo ní sí ẹ. I know I'm at fault 100%. I take responsibility for my actions. I know I didn't love you enough. I know I underrated you. I know I love you, Liz. I know I underrated you. I know I was, I was, I was not the best woman in your life. But could shape me. It wasn't my fault. Mi bá ti máa gbọ́ràn sí me. lẹ́nu. Mi bá ti máa gbọ́ràn Darling. It's alright. Stand up. It's not okay. I am sorry. It's alright. I want you to find a little space. Space in your heart for him. My love. Come on. It's alright. Yeah. I'm sorry. I want to be like this. Did they come on? It's alright, my darling. It's okay. I'm sorry, Joe. I am so sorry. I can't even look at you in the eyes. I understand, but you have to. See, let me tell you something. Oh, jẹ̀bi rárá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Yes, because in àjò ni tí ó ṣe wọn lọ́wọ́n bá kórí ló ṣe rí. Bóyá tí who knows, mo lè má lè wà nípò tí mo wà lónìí. Bóyá tí o bá ṣe nǹkan tó ṣe. Mo lè ni màá lè my dad is the best dad in the world bóyá tí o bá ṣe nǹkan tó ṣe yìí èmi àti ẹ lè máa láǹfààní àtijọ́ wà nínú owó báyìí kó jẹ́ pé iṣẹ́ yẹn náà la máa bá kú torí pa love ara wa. darling i'm so so happy to have you back èyí tó dẹ̀ jẹ́ kókó ń bẹ̀ ni pé i still love you and I'll forever love you. I love you more. I love you, my darling. And I'm so, so happy you're back. I'm sorry. It's okay. It's okay. It's alright. Like your oh, gate, own oh, kick gone is this. Bring home. Hmm, darling mo rẹ́ni kejì gbogbo kíni ló ti complain fún doctor wọ́n dẹ̀ jẹ́ kó understand it pé ọmọ ń kíkì there is nothing. But you don't understand this baby. Mm. Bíbí máa kí n máa rí bíi pé òun kẹ́ra o. Please, maybe you should come and carry it. Let me be working for you like you. You know that one is not possible. Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ pé kọ́kùnrin máa ṣe kóbìnrin máa gbé. <laughs> yes, now. Okay, let me talk to my baby. Mm. Uh, ah, Tinuke, Tinuke, me. Ma stress the mommy, okay? Your mom is complaining. Ma stress mommy. No, can you stress the mom? Hmm? Mm. Jókòó sára, baby. Thank you, yeah, do, do, do, do. Ẹ okay, put it gbogbo. nítorí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí àìfẹ́ tó lábàwọ́n. àṣé lóòótọ́ ni ìwé àwọn Yorùbá wọ́n sọ pé Yorùbá yìí ni àgbàdo máa ń wọnú ilẹ̀ àmọ́ tó bá dàgbà tán àdóníwá aṣọ. of course. Hmm. àwa la wá di ọlọ́lá báyìí la di ọlọ́lá ìnáwó nínú ilé tiwa jìmọ̀ mo tún wá gbé ọmọ ẹ sínú ah, olówó máa ṣẹ̀wọ̀n. oníṣẹ́ ara lọ́bọ̀ lọ́hùn àmọ́ kò sí gbogbo ìgbà tí mo máa rántí dúpẹ́ lọ́wọ́ ọba dáníwáyé tó dá gbogbo wa tí mi ní máa rántí dúpẹ́ lọ́wọ́ òkú ọ̀run ọpẹ́lọpẹ́ bàbá mi. alárápẹ́ àkàndé ti kà lójú darling àbí ọmọ gidi ni bàbá mi. Jímọ̀ Jímọ̀ ọmọ mi àti Akọ́ládé hmm. mo gbìyànjú o mo jàjàjà nítorí rẹ lọ́hùn-ún wípé kánjú báyé kẹ́kọ̀ọ́ lè gbádùn owó rẹ̀ àmọ́ ní dandanlá o àfi kí wọn náà mọ̀ bọ̀ àyùṣáà ní dúdú kó lọ́mọ líle àmọ́ àdúpẹ́ àdúpẹ́ tí wọn náà lápá láyé ìwọ náà ṣàfọmọ́lẹ̀ tí ọmọ dúró ọ̀ràn wa lọ jímọ̀ wọn bìnú sí mi o mo jà nítorí rẹ ájọ ọmọ mo ṣe o wọn náà kárí o. aṣòótọ́ lórí àwọn Yorùbá tí wọ́n sọ pé a kì í dé tí mo fi làkàṣáyé rẹ̀. èèwọ̀ tí ó bá dẹ̀ ti pọ́n ní láṣọ ó máa ń pa mí ni. darling i'm so sorry. I just have to do it what I did I. I do it because of love. àṣírí owó ni bàbá mi fi rẹ̀ ṣe fún mi. But stop thinking about the past baby please. mo mọ̀ pé kò lè yé but just always remember I love you and take good care of my baby please. Moreni kejì I love you. But you know I love you too ohun yìí ni kò jẹ ìrànkó pẹ̀lẹ́nu àmọ́ òun fa ọ̀nà fún oúnjẹ I have to do it for love. I did what I did because of you. Just always remember I love you. Always remember, please, I love you. lótìtọ́ tá n kí n máa bọ̀. Jimo, I'm not, I'm not in for joke. Jima. Jima. Jima. stop! Jima. Jimo, stop, stop, stop, stop, Jima. Jima. Jima. Don't, please, please, Jima. Jima. Jimo! Jimo! why adániwáyé back gbàgbé nìkan àìmásìkò ló ń dààmú ẹ̀dá and that was the last time I set my eyes ẹ̀dùn ọkàn ló máa ń jẹ́ fún mi all the time torí mo mọ̀ pé bàbá ẹ kú nítorí ìfẹ́. Your father died for a purpose. Your father died for us. Your father died for you and I. kí ọlọ́run fọ̀rùn kẹ́hùn. I know your father will be so proud of you, wherever he is. Happy birthday, my son. Igba Odunka, keep making us proud. And I want you to always tell everybody, Bay, you are the grandson of Tikaluchu. Come. All the trees are losing their leaves. Not one of them is worried. All the woods are losing their roots. Not one of them is worried. Aye, Ndobo. Aye. heavy and so much tears in my eyes. Oh, because of your smile.